أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم وهو الذي أراد بي بالذل في الظلمات فوق صم الصخر وسامع للجهر والإخفات بسمعه الواسع للأصوات وعلمه بما بدا وما خفي أحاط علما بالجلي والخفي الغني بذاته سبحانه جل ثناؤه تعالى شأنه وكل شيء رزقه عليه وكلنا مفتقر إليه كلم موسى عبده تكليما ولم يزل بخلقه عليما كلامه جل عن الإحصاء والحصر والنفاد والفناء لو صار أقلام الجميع الشجر والبحر تلقى في سبعة بر والبحر تلقى في سبعة بحر والخلق تكتبه بكل آن فنت وليس القول منه فان والقول في كتابه المفصل بأنه كلامه المنزل على الرسول المصطفى خير الورى ليس بمخلوق ولا بمفترى يحفظ بالقلب وباللسان لا كما يسمع بالآذان كذا بالابصار اليه ينظر كذا بالابصار اليه ينظر وبالاياد خطه يسطر وكل ذي, وكل ذي مخلوقة حقيقة دون كلام باره الخليقة جلت صفات ربنا الرحمن وصفها بالخلق والحدثان فالصوت والألحان صوت القاري لكنما المطلوب قول الباري ما قاله لا يقبل التبديل كلا ولا أصدق منه قيلا وقد روى الثقات عن خير الملا بأنه عز وجل وعلا في ثلث الليل الأخير ينزل يقول هل من تائب فيقبل هل من مسيء طالب للمغفرة يجد كريما قابلا للمعذرة يمن بالخيرات والفضائل ويستر العيب ويعطي السائل هذا كفونا وتوالكم كاتب محمد صلى الله تعالى عليه وسلم نتسوجو كيكا تيغا آه، سلم الوصول إلى معرفة الحق ومتابعة الوصول تيفاوى حافظ بن أحمد الحكمي بتاكدي ونكسر يبي إبنو أو إدارو فمنهم الشقي والسعيد قولوا لي بوم بنو أو إدارو قولوا لي بنبه wọ́dá mọ̀kọ́rù ọ̀bùn wọ́dá tọ̀rí ìdù ẹlẹ́mí ń bẹ ọlọ́run gbé súnmọ́ ìkẹ́ ọlọ́run ẹlẹ́mí ń bẹ ọlọ́run sì lè jìnà sí kẹ́ ọlọ́run ìwà gbẹni tó súnmọ́ kẹ́ ọlọ́run súnmọ́ ìgbẹni tó jìnà sí kẹ́ ọlọ́run jìnà sí ilẹ̀ hekima tí ń bẹ̀ lẹ́gọ́ tí ń kọ̀bọ́ ha ó bá ọgbọ́n ọlọ́run tó tó bẹ́ẹ̀ mu oní ọlọ́run fi gbé ẹni tó súnmọ́ ọlọ́run súnmọ́ ọlọ́run ẹni tó jìnà jìnà ọgbọ́n ọlọ́run yìí yastawjibu alhamda alákòtọ̀rọ̀ ẹni ọlọ́run bá ní kó máa bẹnu àwọn ẹni rí ẹni ya ọlọ́run ni ó dúpẹ́. àwọn abẹ́rẹ́ lónìí insha Allah láti ìròyìn pé subhanahu wa ta'ala min awsafihi ar-ru'ya inú ìròyìn ọlọ́run pé alladhi yara ahlu jama'a ni. yàrá wọ̀yọ̀rọ̀ ọba àwọn ọba tí máa rí ọba tá a sì máa rí ni fani wọ̀wọ̀ lẹ́rí yàrá dẹ̀bí ibà záruwé kèésì rẹ̀ nìkan lọ́rùn ọba àdìkẹ́ ọlárí tí ò tó wọ́ lọ́rùn rí bí nǹkan bá ṣe le àti rí tó ni rírí ẹni tó rí ṣé túmọ̀ kó ń tọ̀hún lórí tó ẹ̀mí yàrá kòkòrò tí mẹ́lẹ̀ ní mi àti yín ò lè rí a lọ wá irinṣẹ́ ìfẹ́rí nǹkan nìkan tó rí ọlọ́run bò nídìí microscope irinṣẹ́ ìfìrí nǹkan tá ń pè ní méjì àárú nka tó rí nǹkan inú ìròyìn ọlọ́run afáàní wọ́n wọ́n lẹ́rí ọ̀rọ̀ dẹ̀bí ibà zaruri azaru ọlọ́mọ náà gún alóhùn ló kéré jù mẹ́ẹ̀dá ọlọ́run dẹ̀bí ibà zaruri bí ṣe ń gbọ́mọ náà gún ṣe ń rìn tí ń pariwo fi zulumaati ọmọ náà gún tí ń rìn ọmọ náà gúngan ìrìn lórí lẹ́lẹ̀ ọ̀lẹ́rí ìtò pérébé àbíjọba láǹfààní àti rí major microscope lọ́gá àwọn ẹ̀dá kan bẹ tí ń sì ń bẹ lẹ́lẹ̀ táwòrí àwẹ̀kọ́ ni lẹ́bí ó máa fọwọ́ kó àwọn kíni oríṣiríṣi àwọn àrùn látara àwọn ẹ̀dá kéékèèké kàtí òrí wọ́n wá fi microscope sójú ká ah, sáwọn kẹrin bẹ́ẹ̀ bí àwọn tó rí òun sì kéré sọmọ náà gún tó wà lè rí káwọn nǹkan orí òun tá a rí mọ wá bẹ lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹ́tẹ̀ tán wọn florisent ọ̀tún ní èrí kátó wá sọ pé wọn wá bẹ nínú òkùnkùn rí ọlọ́run ọba àlekè ọlá owó lẹ́bí ọ̀rọ̀ dẹ̀bí ìbàzọ́rù wífí zulumat ọba tí ń rí lílọ bíbọ̀ ọmọ náà gún nínú òkùnkùn bírí fọwọ́kọ́ sọ́mi sókórí fọwọ́kọ́ sọ́mi sọ́kórí kí àwọn nǹkan tí wọ́n bẹ ní abí àpáta ọmọ náà ni kò sí lórí ordinary tó wá jẹ́ pé òògùn ló tún wá lọ ń bẹ̀rẹ̀ sí máa bẹ ní abẹ́ àpáta ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ń kọ́ ìrí ọlọ́run ó débẹ̀ sọ pé wọ̀ kò tọ́lọ́mà bá aláàgbọ́ ju ọ̀rọ̀ lọ mọ́ni olùgbọ́rọ̀ mọ́ni olùrínà oòrùn èyàn ní iná ìran nìkan lọ máa rí láàfẹ́fẹ́ ìrọ̀lọ́n ọ̀tọ̀ ní rí ọ̀tọ̀ ní ríran ọ̀tọ̀ ní gbọ́ ọ̀tọ̀ ní ní gbọ́rọ̀ sòròyìn ọlọ́run àbá ó ju kó gbọ́rọ̀ lọ àsàmì olùgbọ́ albasir olùrí kò yẹ́ nísìn rí Allah subhanahu wa ta'ala yóò rí ìwọ́n tí ẹgbọ́n ìran nìkan lọ rí ní tó hàn tó yẹ̀ntọ́kì ní ẹ̀rẹ́kì jáhàrì kàtí ń bẹ́ẹ̀ lọ lè rí ṣé ní tí òṣìṣẹ́ lè ráì sí ìran ìran ni wọ́n rí oúnjẹ amma Allah wàṣẹwà yàrá gbogbo nǹkan ní máa rí bẹ́ẹ̀ náà ni yasma gbogbo nǹkan ní máa ń gbọ́ ìwọ̀sàmì ọ̀rùnlẹ̀ jáhàrì wà lè fàátì ọlọ́run àbáyọ bá olùgbọ́ ń tá a wí jákè wọ́n sì ẹ̀wọ́ ìjẹ̀hàrú òbí mi àti ẹni tí a máa ń gbọ́ ní àìjẹ̀hàrú abẹ́ẹ̀kọ́ ni kọ́dà kìí ṣe gbogbo ẹ̀dá ni máa ń gbọ́ jẹ́hàrú lèmi ń bẹ adití ni lèmi sì ń bẹ kò tó etí rẹ̀ ò tí ì di yányá ẹ̀fà etí rẹ̀ gan kò tí ì di yányá ṣùgbọ́n kò tún lè gbọ́ ẹni ọ̀rọ̀ tó fún tó bá pariwo wí táwọn kan bá dàgbà tọ́lọ́ bá ti dá wọn padà sí kí ni asọ́là sàfìlì ẹ̀ẹ́rì oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́run pẹ̀lú míì ẹ máa bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ súnmọ́ kẹ́ gbọ́ ẹnu sí létí lẹ́nìkan ó ti kú ọ̀dá àfi máa ń lọ sí odò jẹ́lá bíyà kiri so ọmọ rẹ̀ tó jọmọ ọmọ òlàwà mọ́ ìyá tó bá bí ọmọ gangan fámìlì ńlá ni wọ́n yóò kàn dájì ìyá tó bí ọmọ gangan fúnra rẹ̀ ìyá náà ti dàgbà gan ìyá ìyá náà tó wà ń bẹ ìyá ìyá làwọn máa lọ ń ṣe àdúrà fún tó bá ti wá gbé oúnjẹ dé síwájú rẹ̀ báyìí ìyáwó bìkánà ní jòkó sí látàárọ̀ wákàtí lọ wẹ̀ fún tán ó wà gbé sí dáadáa ni wọ́n ń jòkó sí ó wà ní àti wá lọ gbẹnu sí létí pé màmá oúnjẹ ti dé ẹni wọ́n ní ìdí àti gbẹnu yẹn súnmọ́ kó tó gbọ́ pé oúnjẹ ti dé jáàbù ganan ò gbọ́n o káwá gbọ́n kí alifat ìdí ẹ̀sùn wọn Allah subhanahu wa ta'ala ni wọ́n sami'un lil jahri wal ikhfati ọba tí gbígbọ́ rẹ̀ bí ṣe ń gbọ́ ń tá pariwo wí náà ní gbọ́ ń tí a wí jẹ́jẹ́ bisam'ihi al-wasi'i lil aswati pẹ̀lú ìgbọ́ ọlọ́run tí ò sọ́hun tí ò lè gbọ́ níwọ̀n gbọ́ gẹ́gẹ́ sọ́ńtẹ̀ tí ìbásọ́lá anábíwá Sulaiman alayhi salam tọ́lọ́ ń jẹ́ pé yẹ pé àwọn ènìyàn àwọn òkùnkùn náà máa ń sọ̀rọ̀ abẹ́kọ́ ni àwọn kòkò àwọn kòkò tí máa ń yẹn wọ́n máa ń sọ̀rọ̀ ó ní Suleiman alayisalamu fi gbóhùn táwọn kòkò kéékèèké ń sọ nípa rẹ̀ qalat namlatun ya ayyuhan namlu udkhulu masakinakum la yahtimannakum Suleiman wa juluduhu wa antum la wa hum la yash'urun fatabassama dahikan min qawliha so nígbà tí odidi àwọn òye bèkè àwọn kò kékeré tó máa ń yìn náà nù fẹ́ẹ́ dàbí ìjà lọ mọ wọn kì í sábà yìn lórí lẹ́lẹ̀ òun fáyìn díẹ̀ jù jàlọ lọ wọ́n súnmọ́ àwọn ní sáṣọ òun fáyìn díẹ̀ nílùú òkè wọn kò wọ́n kí wọ́n kí wọ́n láàfà tókẹ́ nìkan ni wọn ní ó ṣáájú ẹwà rí sáyìn white kẹlá yọ́nà dé fìlà lọ àbíkún wọn á tẹ̀ lọ wọ́n sì ilé tẹ́mọ́ lọ wọn á tò ní àfáà ni wọ́n ń pọ̀ lókè kò yẹ ní sí so máa tò wọ́n irú àwọn ìran ẹranko náà kẹ námúlá ọ̀tọ̀ ní nákàlá nákàlá kí ni òyí wọn fi àdìyàn tí ẹni wá pàdé nákàlá subhanallah lóko tí a bá kà lọ sinmi sékè lọ jálé agbọ́n wallahi o lè sáré láti bí dé ọlá sàmù mú sí ìlú débẹ̀ kọ́sì tó padà lẹ́yìn wọn kọ̀ọ̀kan fún ọ ní kòrí kiri níwájú ẹ̀yẹ́mẹ́yàwó ẹ̀ ló dé báyìí lójú ó kà wú ló dé agbọ́jìta ni àwọn ìlú nákàlà là ń pè yóò àwọn ọmọ ń ṣèkà fún yẹn oúnjẹ wọn tí ń jẹ́gbẹ́ wọn tẹ́yìn máa ń jẹun tẹ́yìn pé lóyún ló fẹ́ kú wọn náà múlà tí àwọn èèfò àmọ́ àrìn ni gbọ́n bákan náà fẹ́ jọra wọn ní àwọ̀ náà múlà bóò láti mọ̀ pé irú kìíní òun sọ̀rọ̀ tí èyí bá sọ̀rọ̀ pẹ́lú ní kí wọ́n sọ̀rọ̀ tọ́lọ̀ wọn afá nábì Sùlẹ̀mánà ní àyẹ̀sàlám ọlọ́run fún wọn ní agbára àti gbọ́n tí wọ́n ń sọ ó sọ nọ́mà wà nípa tó make sense pé kọ́lá sí náà múlẹ̀ tún wọ́n ní àwọn òrèbè kan wá sọ pé yá ayú ànámúlù ẹ̀yin ọmọ ìyá mi Suleiman àtàwọn àjẹnú ẹ̀rẹ́gẹ̀ bọ̀ wọn wọ́n sì máa tẹ̀rẹ̀ tí wọ́n máa tẹ̀rẹ̀ lọ́tọ́ ni wọn ní mọ̀kàn bẹ́ẹ̀ odò kò lówó màá sẹ́yìn pípé nínú ìpínlẹ̀ ẹ̀yìn máa ń kó ojú ọ̀nà fún yẹn ni kítíkì láì máa bọ̀ níṣẹ́ tí owó lè mọ̀ pé kí wọ́n ti olórúkúlù masakina ẹ wọlé ní la yahtimannakum Suleiman wa junuduhu ẹ mọ́ di pé Suleiman àtàwọn ogun ẹ wá tẹ̀lé pa wa hum la yash'urun ẹwọ tó ní pé títẹ̀ ń pa wọn ibi tí ò dáa ni akẹ́kọ̀ọ́ ni àwọn aládẹ̀jẹ́ ní sílva àtẹ̀pàn ó wá ní ṣùgbọ́n wọn ò máa mà àbáni ẹwọ bí ìran àwọn òyìnbó ṣe fún àwọn excuse lórí ìṣe àṣìṣe tí wọ́n ṣe ní orí ara wọn mo ń dábẹ́ lẹ́bẹ̀ẹ́ ni pé ńgbà tí námúlà yìí wá sọ̀rọ̀ tó sọ yìí ọlọ́run ọba sì fún sulemana nírinṣẹ́ ìgbọ́n táwọn rèébi ń sọ fatabassama dọ́ọ̀ṣìkà min qawliha ó wá rẹ́rìn-ín músẹ́ látara tó gbọ́ pé bí àwọn rèébi ti sọ̀rọ̀ yìí tọ́lọ́run wá fún gbọ́ kí ni ìṣèlú wọn sọ qala rabbi awzi'ni ana aṣọ́rọ̀ ní ẹ̀mẹ́tẹ̀kẹ́ lẹ́tí ẹ̀nà àmì àlà èmi náà ọlọ́run táwọn ògèbè máa káwọn ògèbè kí máa gbọ́n táwọn ògèbè sọ ọ̀pọ̀ onótọ́pẹ́ pé àwa náà lágbára fún kòkó ikú òun wọ̀ tiẹ̀ ikú rí ọlọ́run ni ó tún wá ń bẹ náà pẹ́ lọ́run tó pé tíyẹn bá ti tọ́lọ́ bá sọ̀rọ̀ fún yẹn tíyẹn bá tún dúpẹ́ ọlọ́run ṣe ni. onírọ́ bí ọ̀sùn àìní ọlọ́run dákun ràn mí ṣe kó mi lọ́wọ́ àná aṣọ́rọ̀ ní ẹ̀mẹ́tẹ̀kẹ́ lẹ́tí ẹ̀nà àmì àlà ìyẹ̀wò bí tára ti lọ ni pé tí èbá sọ lọ padà bí Sùlẹ̀mánà gbọ́n tí àwọn èbè sọ sí ìwọ́n mẹ́kúta àwọn olómọ sọ̀rọ̀ bí èyí tó gé ọjà bóyá ó ti sọ kóńbẹ́ kóńbẹ́ ọ̀gbọ́n ni <laughs> ló fi gé ọjẹ́ èyí sì so ọlọ́run ọba aláàs ìmọ̀ gbígbọ́ ọlọ́run wá ju gbà wọ̀nyí lọ wàsáàmì ọ̀hún lè jahari wal ikhfati ìdáwí jákènú ọ̀rọ̀ ọlọ́run gbọ́ bèlè dàsí jẹ́jẹ́ ọlọ́run tún gbọ́ ju jẹ́ ọlọ́run tún gbọ́ ti ń bẹ lọ́kàgá kẹ́yọ́sì ọlọ́run tún gbọ́ kí ni ọlọ́run alimu bi dhati sudur ó ní màntọ́ tí ìsọ̀tọ̀ fẹsọ̀ nínú ìyẹn náà bá láàánú tó yẹ ni wọ́n ní fọkàn sábúrú kódà tí wọ́n ní sọ abú jẹ́jẹ́ bisamu ihil wa si'i lil aswat bí òun náà sí wá ń gbọ́ ogun ń sọ lásọ jákè ń sọ lásọ àlùwàsíì lílà àṣùwà tí ò sí èdè tọ́láwọn ò gbọ́ ẹni ọ̀lẹ́mọ ti ní gúúsù ní mélòó gbọ́ gbọ́ mẹ́ta sí mẹ́ta lórí nàìjíríà lásán gan èdè mélòó mẹ́ nàìjíríà mélòó ni ní nàìjíríà mélòó ni ẹ sọ̀rọ̀ mélòó márùn èdè tó ń bẹ nàìjíríà ní ojúmọ́ na 200 languages lọ wọ́n gbọ́ Yorùbá kẹrọ ọ̀sán ẹni mi ò gbọ́ Yorùbá lọ́wọ́ àjọ tó gbé ìbòdí ẹ̀ ìbókè ni ó ẹwà wà dúró èdè tí mẹ́lẹ̀ díẹ̀ lásán káwà sọ àwọn ìlú mi káàkiri káwà sọ ogun èdè àgbáyé kò sẹ́nì kẹtọ́ tó tó lò gẹ gọ́ o mọ̀ multilinguist ọ̀ débi tó dé gbọ́lọ́wọ́n ọba ìpé ní multilinguist ìsọkúsọ ni alẹ́ gbogbo èdè ní gbígbọ́ ọlọ́wọ́n ọba ló kárí ní obìnrin ọlọ́wọ́n ọba àlekíọlá ní alẹ́ ẹlẹ́mù وعلمه بما بدا وما خفي أحاط علما بالجلي والخفي fọlọ́wọ́ ọba náà inú ìròyìn ọlọ́run ni mà ìmọ̀ ọlọ́run ṣíṣe ordinary mà ìmọ̀ tó kárí má bàdá ní tó hàn àwa hàn báyìí ọlọ́run ní mà ń káwà ní tí ó pamọ́ náà ọlọ́run ní mà ń kárí kí ni bẹ̀rẹ̀ bẹ káìsì àmì bí àbíjò kan bẹ kí wọ́n da ilẹ̀ wọ́n ti da kí ni wọ́n yé da ẹ̀pẹ̀ mọ́ lórí tó ń sẹ̀mí lábẹ́lẹ́ lẹ́jẹ́ wá lẹ́jẹ́ yìí mọ́ sí gbogbo tó pamọ́ àti tó mọ̀ ẹ̀lmù ìmọ̀ ọlọ́run kárí ẹ̀ ahátọ̀ ẹ̀lmán bil jaliyyi wal khafi ìmọ̀ ọlọ́run kárí gbogbo tó hàn àti tí ó pamọ́ ìyẹn gbọ́dọ̀ ní gbàgbọ́ àwọn tá à ń sọ máa sọ lè sọ yìí fún wa ní ìròpọ̀ ọlọ́run kọ́ o kó lè jẹ́ kí bẹ̀rù wa nípa ọlọ́run kó pọ̀ sí i ẹ̀yin wa sá lọ sí sékéńdé síbo ojú bó ṣe lè sá lọ kí èèyàn fẹ́ lọ sáṣẹ ọlọ́run ní ṣé nílé ẹlòmíì kí ṣe lè ọlọ́run kò pọ́síbù àbí èèyàn fẹ́ máa rídà jẹ́jẹ́ náà lọ fi ń ṣẹ̀ṣẹ̀ yẹ kò sí jẹ́jẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá gbogbo ẹ̀ náà ariwo náà ni bí òye sí ní tó pa mọ́dọ̀ ọlọ́run gbẹ náà nǹkan gbangba náà ni ọwọ́ ìkànnì ibi dáa ti subhana bẹ́ẹ̀ ọlọ́run ọba wọ́n bá ní nàìjíríà ń gba independence independence kò sí ẹni kẹ́kẹ́ tó ní independence الناس للناس من عرب ومن عجم بعض لبعض وإن لم يشعروا خدام bákan ni wá ìbò darí ọ̀gá wọn náà ń ṣe bọ̀ ń ṣe wá ní kọ́mọ̀sí fóònù nígbà gbogbo lọ wa àwọn àti àti kó dáa bíi ní ti ṣiṣẹ́ bí oṣù méjì akó fún wọn agbà fóònù bọ̀ ń wa ní ọlọ́run bá Allah nìkan ni alọ̀gọ̀ní ọlọ́run ti ẹ̀gbẹ́ mọ̀ sọ́nu kò wá ní yáyọ náṣù antumul fuqara'u ila Allah wallahu al-ghaniyyu al-hamid ọlọ́run ni yára lè zamanu ni yára lè bin amanu yáyọ náṣù ogbó yìí yẹn ẹwà kò sólówó nu yìí sẹ́ni gbogbo sọ́nà díẹ̀ tọ́lọ́run fún ilẹ̀ fi sapọ̀ wallahu al-ghaniyyul hamid olúwa ọba lọ́ba olù ní fáwa Ibn Qayyim rahmatullahi alayhi wọn láwọn gbọ́ta fáwọn wọn tó tẹ́yà bọ́ sáwà sọ wípé al-faqru li wasfu dhatin rí mi ń fi ìrìntàn àmì jẹun aláìní original ni mí tẹ bá fẹ́ bá fẹ́ máa ròyìn tẹ bá ti fi àìní sí ẹ tí òye mi tà gbogbo wa sì láláìní kẹmẹlùgínà abadan wasfu lahu dáàtì ọlọ́run náà ló lù ní so afáàní ọwọlọgọ ní bidáàtì ní subhana ó ní thorough independent kò dependency kankan sí láàárín ọlọ́run sẹdá totally independent ọlọ́run jẹ́ jalla sana'uhu ta'ala sha'nu gíga ọlọ́run gbígbọ́n ọlọ́run títóbi ọlọ́run inú òyìn ọlọ́run ẹbá wọ́n ṣe tá ń kà yìí à ń kà wọn dáhùn bá pé asifatu dhatiya àti jẹ́ essential attributes ọlọ́run balẹ̀kẹ́ ọlá àwọn ìròyìn ńláńlá tí èèyàn kan gbọ́dọ̀ lọ́lọ́run ò ní èèyàn ò sì gbọ́dọ̀ tako aṣọ débi ọ̀rọ̀ ìmọ̀ aṣọ lórí débi ọ̀rọ̀ kíyàn ní ọ̀rọ̀ inú ìròyìn ọlọ́run bẹni àrùrẹ́zùk bá ti fi ìròyìn pé ọlọ́rọ̀ ròyìn ní tàà mọ́ expect lára ọlọ́rọ̀ ni kò máa ná ni aláìhe náà ìláìhe kí gbogbo tí ń bẹ profession àwọn bóò ni wọ́n ṣe jẹ bóò ni wọ́n ṣe mú ọmọ níbẹ̀ ọlọ́run ni ó fún wa má bànújẹ́ pọ̀ tí tọ́jẹ lọ́sàn bá ti dé wà láì ní wà ìrìn fún lọ́bìṣẹ́ kọ́ lọ́bìṣẹ́ ìwá ní lọ́bìṣẹ́ náà kí ni tó yí ẹlẹ́mí wá sí ẹlẹ́mí náà tó tó sí ní ó rọ̀bí kébí jẹ́tọ̀ nínú gẹ́gẹ́ ní ọlọ́run tí ó mú nǹkan dáa máa bú ọtọ́ ibi lọ lóṣù kan àgà ó sì jẹ́ kílẹ̀ ní ẹ̀nà fẹ́sì kò ní gbísẹ̀ ǹkọ́ ni ibi tárísì kí rẹ̀ gẹ́gẹ́ ti wá rẹ̀ lọ́nà tó wá torí pé àwọn ọmọ kéèkéé tí ìrọ̀lẹ́ sẹ́bẹ̀lá ń jẹ́jú wọn sáwọn a máa bọ́ àwọn náà ni pọ̀bá ń ṣiṣẹ́ náà ọ̀tún ní gbẹ̀mí lé pé tẹ́kọ̀ ṣe wọn ni àrísì kí fi wá ọlọ́run fi ṣiṣẹ́ bàbí ni bọ́ èyí ṣe òun tẹ́lẹ̀ mi bá rí ṣiṣẹ́ bá tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ bá mi iná ọlọ́run sì mú àrísì kí tẹ̀ wá ọ̀sìn ní kò láyé láì ọkàn ìṣiṣẹ́ nǹkan jẹ́ ìgbésẹ̀ kí ẹ mọ́sá ìgbé lásán ẹgbẹ̀gbẹ̀ ẹ̀yẹ tó ná okú olé ṣe yẹ lọ́lá gíní màmá ẹ̀yẹ ń kó lé ohun tí ó jẹun ọlọ́run ti bá tọ́jú rẹ̀ tó bá wá ń lọbiṣẹ́ tó gbéṣẹ́ ọ̀tún wá dára lọ́lọ́pọ́lọ́ ní òmù jíjẹ wá o má rò bíi pé ibiṣẹ́ ohun tó ń lọ ní ń fa ìmú jíjẹ wá ìyẹn ní kẹ́kọ̀ọ́ tàwa kúlù kíyàn lẹ́yìn lọbiṣẹ́ pé wọ́n mọ̀ mi wọ́n tó kí ìbálẹ̀ pàmí òfin ló jẹ kò wá ṣe kankan kò ṣe kankan ọ̀lẹ olè afọ́jú kò ṣe kankan kò sí kinní kan tí ń ṣe tí ó fi sọ́dà bí pé á ah, báyìí lọ́nà tí ọ̀zá kọ̀ mi yìí náà ń pè ní àtàwákúrú yìí ń kò dáa kí la pé bèlìmọ́dì mọ́tàwákúrú ni kò ní ti ń ṣe bó jẹ́ yẹ̀pẹ̀ náà ní máa ń bá wọn kó iṣẹ́ búkọ́ bó jẹ́ kan náà ní ń bá wọn dà iṣẹ́ ẹ̀gbẹ́ kọ́ ó dàgbọ́ má rí iṣẹ́ ju iṣẹ́ máa bá wọn kó lọ iṣẹ́ rẹ̀ ṣe iṣẹ́ búkọ́ pẹ̀lúsì alimihim ó ní kìnìkà tí ń ṣe tí fi ń kalẹ̀ kó orí ọlọ́run lọ́n lè fi àlùbáríkà sí kàkìyẹ́ lè má tayọ̀ kí ló rí ọlọ́run sì fi oore tó pọ̀ síbi iyọ̀ tí ń tà ju ẹ̀yẹ́dá kékeré kí n dágbére tà kékeré ń tà jẹ mọ̀tà spaghetti máa ta ìmọ̀tà ṣúgà àwọn kékeré ń tà ẹ́n ẹ́n fúláwà lẹ́yìn fúláwà ìbáwọn ẹ̀ bákẹ́lẹ́ ìwé ẹ̀ àwọn iyọ̀ náà àwọn iyọ̀ àwọn ṣúgà àwọn fúláwà àti ẹni tó yẹ jẹ́ ìrìn ọ̀kẹ́ ìta àwọn kan lówó pẹ̀lú yẹn lè máa tòwó aṣọ ẹ̀ òwó lásán tó fi wọ́n sọ wọ́n náà wá wò ọ̀nà tó lọ́wọ́ bá kí arzikí ohun ọ̀dọ̀ ọlọ́run ló wá kí ẹ̀kà má sàláìsí wà wọ́n tí ma ń ta píọ̀tà lókí ní gúúsù ibi tó ma ń ta báàgì ọ̀tà kan báàgì ni ó wá gbé ẹlòmí bí alákàárọ̀ dálẹ́ ẹ̀rọ wọn sáyé ni ẹ tù máa fi dúró fọ́nà ọ̀bà ìjọlá ẹ̀fẹ́ kọ́ ok ìlú gẹlọ fẹ́ rí ẹni bí ayé chinna lórí ẹlú lọ fẹ́ ọkọ̀ láti lè wá síbí ẹ̀mí ìyẹ̀mí lògede wọn mú pé tàbí náà ìyẹn mélòó kẹ́ ní mú pure water mà ẹ̀mí ìkẹ́ bí owó tó fi òkè ìgbàmú méjèèjì torí bẹ́ẹ̀ náà àwọn yóò ṣe ń tà wọ́n sì ń sáyé wọn sì kú bóun náà tó wá ṣe Allahu alam ẹ dé gáréjì ń gbàgbé gbogbo tẹ́lẹ̀ mi kò tó ń tàwọn àwọn sweet àwọn tọ́wọ́ tọ́mọ àtàwọn singọ́mù eléyìí gan kò ju eight fifty naira lọ kó tiẹ̀ tá gbẹ̀tẹ́lẹ́sì gan bó o ní ó ṣe tó ẹlòmí ó sì máa lágé níjòkó ẹ̀kan pọ̀kọ̀tọ́ mẹ́fà níkẹ́ mẹ́fà á sì jẹun bí kíni ìkáyọ̀ kú ọlọ́run náà ni kò ní sí bọ́lọ̀ sí kọ́mọ náà bọ̀ǹda lọ́rọ̀ pé pé ẹni tí ń ta fi ọ̀tà àwọn tí ń ta kú lájọ́ yìí ó ní ni bóyá fífi àti ẹ̀yìn ọlọ́run máa ń bá bàbá kà sí fífi ni àwọn ìwà tó náà bí five million tó ń tọ́lẹ̀ mi nà wàláhì ẹlòmíì kò ju iṣẹ́ peter náà ní tẹ́lẹ̀ fi kọ́lé wàláhì mi lẹ̀ alẹ́bọ̀dẹ̀ ẹ ṣe kò ní kólékólé àkáǹtì fún tí àwọn iṣẹ́ tá à ń ṣe òun sábàbù lásán ni kí ọ rí òun kọ́ gangan ni tí ẹ bá wá ṣe ọlọ́mọ ní ọ̀gá àìsí ìwọ́de òfin ní ṣé adágọ́tẹ̀ ní fún fún gbé ṣùmẹ́ǹtì ni àwọn tí ń fún gbé ṣùmẹ́ǹtì gan ní ibi iṣẹ́ gan wọn ò lóto ayọ̀kọ́ ni àwọn ẹgbẹ́ àwọn gẹ́gẹ́ lómi àtàwọn báyìí lónìí mọ́ flóde náà wá parí lébọ́mà 1-5 àtàwọn dalẹ̀ wọn sì bíjà gbọ́gbà ní 1 rẹ̀ ń sì ló ra kíni rafensiki panadol parasamol ló jẹ́ kíni ẹ̀wà àti búrẹ́dì ń bẹ́ àtúnwá dáhùn bẹ̀ náà pẹ̀lú sí ó sì lè lọ́mọ tí ó lọ school camouflage lásán ni arizikí ògìgí náà téèyàn fi ń sáré téèyàn fi kú polówà ẹgbà muhammad sallam lábí ní iná rúhà lè kúrú sí náfàtà fèrọ rẹ̀ jìbìrìlù wá bá mi ó sọ̀rọ̀ kan sí mi lẹ́mi ọ̀nà wò ló ń tẹ múta náfṣù ẹ̀tẹ́ tẹ́sítẹ́ kí wíńdà rizikọ́ ha fẹ́mi kọ́ ò lè tí ì kú àfi tó bá ti parí ń ta ní kó kú tọ̀ bá ti lò tán ìṣọ́kọ́lọ́ nǹkan fún ìsáyò ní wọ́n sì nìkan fún náà káwájì ti lò ó tán ní one trillion kò lè kò lè lékún one naira nígbà ní ló fi tọ́lá ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bi afẹ́ wa ń tá àjà afẹ́ wa ń tá àmù àmì aláwọn ogun owó yẹn ló pọ̀ lẹ́sìn forí yẹn sówó káàkiri lọ forí yàrá sówó káàkiri òun wá ní làákàyè wá ní ìtìyàn pé babaláwo tí ń bá wọn séwọn náà kò tí ni ó sì máa ṣe ògùn owó làákàyè wá ṣe káwá pé gùn owó máa kí wọ́n gan lọ nínú sí wò fẹ́ ló láyé tiẹ̀ ni ọ̀dọ̀ ọlọ́run eré zikò wà o kullu shay'in rizquhu alayhi gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ayé rizquhu alayhi bí wọ́n ṣe iná bí wọ́n ṣe lò bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mọ ọwọ́ ọlọ́run ló ń bẹ́wò bí ṣe lọ́sọ̀ọ́sọ́lẹ́mù anabi law tawakkaltum ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayr law tawakkaltum ala Allahi eh haqqa tawakkuli sufide tẹ bá lè jẹ́ pé ẹgbára lọ́lọ́run ọba àdìkẹ ọlá ní gbára lé òdodo ìdókòlẹ̀ tí ẹja ìdíkì náà mi ní gbára lé òdodo la razaqakum kama yarzuqu at ọlọ́run ó bù yín sí ní ó fún yín lárízìkí bọ́lọ̀ ń ṣe ń fún ẹyẹ lárízìkí ọlọ́run wá ní ká wo iṣẹ́ yẹn nǹkan bẹ́ẹ̀ yìí bá wọn kọ ó mú inú àdéhùn ni. yagudu khimasan ẹ̀rí yagudu wọn ni ah, àdàrọ́jú ahamasu ìbátúni kínú yẹn pàpọ̀ ọ̀tàrí bí ìgbà pààyàn báyìí gbogbo fúláàtì nù níwájú bẹ́ẹ̀ lẹ́yẹ sí máa ń jáde kó lé yagudu khimasan yóò jáde lé ní khimasan ní akhamasan lè bá tó ní empty bellied gbogbo inú yóò ní sìn kankan bẹ́ẹ̀ thumma ya'udu bitanan awádé ní bẹ̀rẹ̀ fúdù nírọ̀lẹ́ sí lọ́n gbowó sùn ọlọ́run gbogbo ìsinsìn ẹ̀rọ sínú àkídà mùsùlùmí pọ́dọ̀ ọlọ́run ní rí pẹ̀ wà wọ́n ni wọ́n máa iṣẹ́ òtún gbọ́lẹ̀ kan sí ọ̀ṣiṣẹ́ gbọ́nsẹ̀ wọn ọlọ́run kan fi ń sábà bí ìlídì ìyẹn lè máa ṣe bọ́là wà láwọn dáa fi ní kí a ti rí bọ́là tó ta bọ́là yìí tó lá wọ́n á dalẹ̀ náà ni àwọn bọ́là ṣe bọ́là bá ti wá dalẹ̀ tó wọ́n á mú kí irin wọn máa fi mú èwòrò ni ó tún lè wúlò nínú ẹgbẹ́ àwọn kan lọ da bí abáàgì ó lọ dà sínú rẹ̀ kò bá wọn tiẹ̀ ní tí fi rẹ̀ tú lẹ́wà nìkan o bá tú lówó ọlọ́ni kíbólà kí ni kíbólà lè lọ sí sí ni sí ọlá wọ́n lè sí kíkí mọ́ ibẹ̀ o alákùnlé ha ìta afẹ́ká gbọ́ ibẹ̀ níbi ni ọ̀dọ̀ ọlọ́run kí ni òní rízìkù wá wa wa kulluna muftakirun ilayhi kò sẹ́nì kan nídìí ọlọ́run ọ̀tá ọlọ́run kan nídìí ọlọ́run ọ̀tá ọlọ́run tí ò sí lọ́run wa kulluna muftakirun ilayhi kò sẹ́ni tí ò ní di ọlọ́run yẹn ni túmọ̀ ayé pé antumul fuqara you all need your God ẹ ní di ọlọ́run ọlọ́run ni ò ní di yín ẹ bá mọ̀ pé ò ní di ọlọ́run ṣé ẹni tí àwọn máa ń ní di ṣé ìyẹn fẹ́ ṣàgbófo ni ọlọ́run ọba tá a nídìí àní ṣàbùrú fún àásùn lọ́dọ̀ ni pẹ̀lú òsín pẹ̀lú bẹ̀rù rẹ̀ yóò ní ó lè jẹ́ kí ìsúnmọ́ wa ká lè rí ń tá a fẹ́ béèrè béèrè dáadáa gbà dáadáa. inú òyìn ọlọ́run ni pé al-mutakallim sọ kìí sí sọ̀rọ̀sọ̀rọ̀ olùsọ tí ma al-mutakallim kí ni olùsọ tọ́lọ̀un ma ń sọ jọ̀rọ̀ lọ ọwọ́ hmm? kallama Musa abidahu taklima ọlọ́run bá bá Musa sọ̀rọ̀ àwọn ìdídà àmìjà ní ọlọ́run bó ìsọ̀rọ̀ ọlọ́run sọ kò wá ní ọlọ́run kọ́lọ́sọ wọ́n á lù súnú àgbà kí nínú ìròyìn ọlọ́run ní ẹ̀kálá olùsọ kálàmà Musa abídà òwò dákìlímà ẹrú rẹ̀ nínú ìròyìn ẹ̀rí fi ń bá Musa tó ń sọ Musa di kẹlímù lọ mùkálàmù lọ ẹni ọlọ́run bá sọ̀rọ̀ wàlámù yazal bi khalqihi alima kò sí ẹ̀dá ọlọ́run kan tí mọ ọlọ́run ò kárí. ọ̀tọ́ lọ́wọ́ bá alékẹ́ ọláwá sọ ọ̀rọ̀ tí ò sí kàlẹ̀ gbogbo tọ́lọ̀ tí ń sọ sọ sọ láwọn ìran tọ́lọ̀ wọn bá sọ kò sí kójọ tí ìran fẹ́ kàn kàlẹ̀ ẹ̀ǹkì yìí nìṣì ní dáàbò ìfẹsẹ̀ abẹ́fẹ́ láyé ìjọsìn gbàgbé òtítí bá a ṣe máa ń ṣe ẹ̀ǹkì ó mẹ́lẹ̀ á fi máa ń ṣe ẹ̀ǹkì dáàbí máa hàn tú lékéwó tàdáwà á da omi sí àwa lọ́mú kíni á lọ wá lọ mú igi á gbẹ fìgẹ kíni kálámù á máa fi abáṣe máa ń lo kálámù tó oní òmò àdìdúsì sí amagina ama àdìdúsì sí ẹ kálámù mi ni ó gùn pẹ̀lú jẹ́kọ́ ló kéré àwọn eléyìí ni ẹlẹ́mọ́ fìlẹ̀ ọjọ́ ìfìlẹ̀ ilé ńkọ́ in tí ó máa tán bí lélẹ́kí ni kò sí bẹ́sùn bó ṣe lè ga tó kí ni mo ká sí bẹ́sùn bó ṣe máa kú sí náà kódà kó má ka yóò kú sí pé abájẹ lọ kọ́kọ́ ẹ ní fẹ́ẹ́fẹ́ ṣáfún mi ẹ wá lè mú bẹ́sùn kan kẹlẹ́ fi kọ́ ibi tí kàkà báyìí kẹ fẹ́ fi kọ́ ibi tí kàkà báyìí ẹ fẹ́ sùn kọ́ bẹ́sùn méjì ni o lè ẹ wá wo ọ̀rọ̀ ọlọ́run bó ti pọ̀ sùn ẹ̀wọ̀n ọlọ́run sọ fún ọlọ́kùnrin wá wípé tí a bá ní kí gbogbo omi tí ń bẹ láyé gbogbo òkun gbogbo omi gbogbo òjò tí ń bẹ láyé ká sọ ọ́ di dàdáwà gbogbo ogi tí ń bẹ láyé ká sọ ọ́ di kálámù kálá fẹ́ fi kọ àwọn ìran ọ̀rọ̀ ọlọ́run gbogbo kálámù ó tán gbogbo omi ó tán máa náfi dẹ́tì kalimatullah ọlọ́wọ́ sọ ẹbẹ́ ẹ̀rọ sọ ni afáwọn wa pè sínú ìbáyé pé kalamuhu jalla anil ihsa'i ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ tí ó lè tani wal hasri ọ̀rọ̀ káà lè sọ pé kò jù báyìí lọ ni wal nafadi ọ̀rọ̀ ní sọ pé ọba ọ̀rọ̀ láìláì tí ó pọ̀ kọjá kí gbogbo ayé lè kọ́tán ni ẹ wo kùránì wẹ̀ tó ẹ wá dúró tẹ̀síìrì ti ń bẹ fún kùránì tẹ̀síìrì ti ń bẹ aláyé àwọn sàábẹ́ ní tẹ̀síìrì wọn kàn ti bẹ̀rẹ̀ máa dọkumẹ́ntẹ̀ dọkumẹ́ntẹ̀ wọn bẹ̀rẹ̀ sí jáde ní ọgọ́rùn-ún ọdún kejì láǹfà sí ìbẹ̀rẹ̀ sí máa kọ́ tẹ̀síìrì máa kọ́ máa kọ́ máa kọ́ ń bẹ ní olùkọ́ tẹ̀síìrì tó kọ fifty volumes ákàyí tí ó gbajúmọ̀ jù lónìí tẹ̀síìrù Tabari bíi thirty volumes ni dókítà bá rí tó kọ́kọ́ kọ tẹ̀síìrù yìí ó wá béèrè lọ́wọ́ àwọn ọmọ leke wu ẹ̀ pé mo fẹ́ pe àkẹ́kọ̀ tẹ̀síìrù kan fi yín o dókítà yìí jọ́sí àfa máa ń pe àkẹ́kọ̀ kò sí kíni kò sí bí kọ̀m̀pútà àfa máa pe kíni àkẹ́kọ̀ àwọn àfa ní Nàìjíríà àfa máa tó máa pa àwọn leke pé mo fẹ́ pe àkẹ́kọ̀ tẹ̀síìrù kan fún yín o wọ́n ní bí eré mélòó ìgbà tí wọ́n ṣe ewé rẹ̀ wọn a máa lọ sí bíi thirty volumes yìí tó wà nílẹ̀ yìí times ten àwọn volumes náà thirty times ten àwọn ẹgbẹ́ kílẹ̀ wíṣà àwòlẹ́mì yóò yóò ti kọjú abridged fashion ní tààrí ẹnìkẹ́kẹ́ nínú àwọn àfáà tí wọ́n jòkó tọ̀rọ̀ lọ́ọ̀ ni o ní kọ́kọ́ kọ́nù tẹ̀fsíru táàrin dádìbòlò sí táàdìbòlò a ní abridged ni èmò kásọ̀wò ni pé gbogbo ẹ̀kọ́ wá sọ di 10% tó ti bẹ́ẹ̀ ó sọ ti ẹ̀ ní o àmẹ́yẹ nǹkan tí ò rí sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá kò lè tán gbogbo tí ń tó kó sí láwọn ìmọ̀ pẹ̀lẹ́sìn kò lè tán ni àwọn afáfẹ́ pé kò wá ní nǹkan ummul ulum kọ̀ǹfẹ́díọ̀mù ní tó kó gbogbo mọ̀ sínú ó ní lọ́sọ̀rọ̀ àkùlá máa ń jẹ̀mí ọ̀ṣájárí lọ́sọ̀rọ̀ àkùlá máa ń jẹ̀mí ọ̀ṣájárí tí gbogbo igi ayé bá di kálámù jẹ̀mí ọ̀ṣájárí gbogbo igi ayé lọ́sọ̀rọ̀ àkùlá máa tó bá di kálámù wọlbáàrù tó lùkọ́ fi ìsàbọ̀ àtúwàbò hóre tí gbogbo odò ayé ká wá sọ́ọ̀rì táyì sẹ́fún ọ̀lẹ́kọ̀lẹ́kọ̀ tọ́kọ tó bù hó táwọn ẹ̀dá ọlọ́run wá ń fa àwọn kálámù yá àti tàdáwà yìí fi kọ ọ̀rọ̀ ọlọ́run bí kò lè á ní ti wò sinmi second and seconds minutes and minutes láti kọ̀ ọlọ́run ọba yìí fanat alakilam fanat alibuhur gbogbo kálámù ó tàn yẹn gbogbo tàdáwà nǹkan ni ó tàn ọ̀lẹ́yìn sàlùkọ́ olùmìnirò fáánì. ọlọ́run sì ní tà ọlọ́run táwa ń sọ yìí kìí ṣẹ̀dá ọlọ́run ọ̀tọ̀lọ́mọ ọlọ́run ọ̀tọ̀ ní ẹ̀dá ọlọ́run àti o àti àwọn ọlọ́run mi tọ́lọ́run ọba ti sọ sáwọn tó dé gbogbo ẹ̀ ṣe ẹ̀dá ọlọ́run ìwòye ọlọ́run fi wọ́n bá béèrè ntọ́dá ọ̀nàbí annahu kalamuhul munazzalu kò ju pé tíra náà ni ọ̀rọ̀ náà lásán ni ala rasulil mustapha khairil wara ọlọ́run sọ kùránì kalẹ̀ fánàbà muhammad ní káwọn náà lọ ga gbogbo ayé ẹ̀lẹ́sà bíi makhluqin wala bi muftara tíra tí e ṣe pé ẹ̀dá ni kì í sì ṣe àdáparọ́ ànábì ànábì ò parọ́ tí ń bẹ̀rẹ̀ kùránì ọ̀rọ̀ ọlọ́ni gbogbo ẹ̀yà wọ́n ní táwọn wí ọ̀rọ̀ ọlọ́run báyìí o nìkan ni tí àtàwọn èèyàn ń kó sọ́kàn ṣe máa dúró ọkàn tọ́rọ̀ ọlọ́run báyìí wà ní at least o wà very sure wà á máa kékeré mẹ́ta àwọn ayé kò sẹ́ni nìkan tí wàá jọ sára abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rọ wa dúró mùsùlùmí ayé ṣé millions millions billions èèyàn ní fati àǹbẹ̀ ní ikùn rẹ̀ àyẹ̀wò àyẹ̀mọ yẹ àwọn ẹ̀rẹ́ kí láti bá sí àwọn dé mílíọ̀nù jí láti wà lásìkò wọn máa kàárọ̀ kà bí kí wọ́n bọ́ọ̀dù yẹn dáhùn náà apá ẹ̀dá òbí kí wọ́n gbé kí wọ́n gbé pòjẹ́tọ̀ fún wọn wá wá ẹ̀ kò ní sí kẹ́lẹ́ pé wájú wájú adé mẹ́ẹ̀dógún yìí mẹ́wọ̀n níjà yìí náà ni o báwọn yìí sọmọ ha ní ìmọ̀lọ́tọ̀ ni ní sìmáì lágbàáyé ìlú méjì ni wọ́n kọ̀m̀pìtì ilé ha kò jù bọ̀gọ̀nú Nàìjíríà àti Mísírọ̀ bọ̀gọ̀nú Nàìjíríà mẹ́wàá kí àti Egypt láwọn ilé gan hapùwá ní wọ́n tún tó fi bídí hapùwá ní àmì mọ̀ hapùwá láti wà náàsì wà mí láti ẹni bídí àbúkú níyù níwọ́n kọjá dàdé so kí lè kó sì máa kó má fi nǹkan kan mí pé nǹkan mí ó ní inú ìròyìn ọ̀rọ̀ ọlọ́run ni pé yuhfazu bil qalbi wa bil lisani yutla kama yusma'u bil adhani. àwọn èèyàn á ha sọ́kàn wa bil lisani àmì ó sì máa fa hàn gbé jáde yutla wa bil lisani yutla yuhfazu bil qalbi.

يحفظ بالقلب وباللسان يتلى ويسمع به ويسمع يسمع بالآذان kí wọ́n kọ́ ó tọ́jú ẹ̀ sọ́kàn kódà kíkọ́ wá lè tó di pé bí wọ́n kó jọ ní ìbolo wáyé tẹ́lẹ̀ ayé ti kọ́ fún òkọ́ rẹ̀ gan ní kíkọ́ بل هي آيات بينات في صدور الذين أوتوا العلم káyà kùránì ń bẹ lọ́kàn àwọn èèyàn gidi àlè àkàmà yàhámà àwọn kan bẹ kò sí ni kùránì ń bẹ lọ́kàn láti ibi tó ti bẹ̀ wọ́n kà á délẹ̀ náà orí ọkàn wọn ló hà. a lè sí kùránì lẹ́ka máa ka fojú kà wàbílẹ̀ àyà àdé xatu yóò ṣàtọ̀rọ̀ wọ́n sì wá a lè fọwọ́ kọ kùránì máa bèèrè lọ́wọ́ yìí bẹ́ẹ̀ tó fẹ́ ààrẹ sí ń bẹ̀ wọ́n kí n jẹ́ ìbéèrè tó ní bàṣẹ̀má kìdà a ti gbà pé kùránì kọ́ wo lẹ́sẹ̀ mi máa lókè àrẹ́kọ́ ni zoo nìkiri kùránì kọ́ kiri kìí ṣe ẹ̀dá ọlọ́run ọba àlekèọ́lá àwọn ẹlẹ́kùnrin wá nìyẹn à ń fi ọkàn à ń fi ha à ń fẹnu kà à ń fi etí gbọ́ à ń fi ojú rí à ń fi ọwọ́ kọ ẹ̀rọ wọ tiwa wọn táwa fi kakùwá ni ẹ̀dá ọlọ́run abẹ́kọ̀ọ́ ni etí wa ta fi gbọ́ wọn ẹ̀dá ọlọ́ni ọwọ́ ọ̀nà mi kọ́ ohun kódà kíkọ́ tá à ń kọ́ náà ń kọ́ ẹ̀dá ọlọ́ni ṣùgbọ́n tá à ń kọ́ ní ṣẹ̀dá ẹ̀gẹ́jẹ̀ ní sí ìta ń ká kì í ṣẹ̀dá ẹnu tá a fi ń kà bá a ṣe ń kà bá a ṣe ń rí ìta ń rí bá a ṣe ń gbọ́ ìta ń gbọ́. انتبهوا ده انسو ده كان بون element ta yan ko islam element ta yan ko ti lọ ko pé ó lọ fi ìròyìn Ọlọ́run fi wé ẹ̀dá Ọlọ́run àwọn ọmọ wa ń da agbọn rẹ̀ lójú fáwọn aṣàfẹ́ pé wá wá kò lè darú yóò fágbó bil qalbi wa bil lisani yutla kama yusma'u bil adhani wa فذبل بالصار إليه ينظر وبالأياد خده يوسف وكل ذي مخلوقة حقيقة ogun tá a wí hun màkàlùkù ní ìdára àwọn yìí níkà nírí dúnàkàlà mẹbàárì ilẹ̀ xali ọ̀rọ̀ ọlọ́run kí ni kì í ṣẹ̀dá. bákan náà جلت صفات ربنا رحمانيا وصفها بالخلق والحدثان gbogbo tí bá ti ń jẹ́ ròyìn ọlọ́run a gbọ́dọ̀ pé ẹ̀dà ọlọ́run gbogbo ìròyìn tó ìròyìn èèyàn ń bẹ pẹ̀lú yẹn ni ìròyìn ẹ̀dá ẹ̀dá ni ìròyìn ẹ̀dá ẹ̀dá náà ni ọlọ́run nígbà tí ọlọ́run máa ń jẹ́ ọba dẹ́dàá ìròyìn rẹ̀ máa bá kí ni yóò máa bọ́ ìròyìn ọlọ́run ọba lọ́dún fasọ́ọ̀tù ohun tá a fi ń ka Qur'an wal alhanu àti bá a ṣe ń pariwo ka Qur'an sọ́ọ̀tù lọ́kọ́ọ̀rì ẹni tí ó ka ohun rẹ̀ ni lakin na mẹ́rìnmá ti ló wú kọ́wọ́lò lébáárí gbọ́ntàǹkà ọ̀rọ̀ ọlọ́ni kíkà ní iṣẹ́ tiwa ìtàǹkà ńkọ́. ọ̀rọ̀ ọlọ́run bá lè kẹ́lá ni mo tí wọ́n mẹ́nu kùránì tẹ́rí o má kọ́ lẹ̀hú láyé kúbà ló tàbí lá kàdáwàlá kò sí bá sọ pé ní ó nínú má bá sọ pé nǹkan kan ó tí bá ojú ojú rọ́nu ọlọ́run yìí sọ yóò sọ̀rọ̀ tí ó wà á jẹ́ bẹ́ẹ̀ tó tọ́lọ̀ ọ̀gbà ìkẹ́dá ó rà áyà mbẹ́mbẹ́ ní kùránì waman asdaqu minallahi qila waman asdaqu minallahi haditha áyà méjì wà ní kùránì dùgbọ́n Yusuf kò sẹ́nì kan tí ó sọ̀rọ̀ tọ́lọ̀ owó rí bẹ́ẹ̀ tó tó ọlọ́ kò sẹ́nì tí ó sọ̀rọ̀ tọ́rọ̀ rí ó jẹ́ òdodo yẹ́yẹ́ àfọlọ́wọ̀n balẹ̀kẹ́ ọlá nígbẹ̀yìn dáwà ká inú àwọn ìròyìn ọlọ́ọ̀bá tó mẹ́rin tíra yìí o ni an ọba tí ma ń sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ náà tọ́bá ní ọlọ́run ń sọ̀kalẹ̀ ìtumọ̀ wo ni a fẹ́ gbọ́yé bẹ̀ ju pé ọlọ́run ń bẹ ní ibi gíga tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́nà ẹni tọ́bá ní ìyàn tí ẹ máa ń sọ ọ̀ka láti gbé násàrí náà náà wọn ẹ̀rí ahlu sunna wípé àlàálí tó bá àwọn míì ń bẹnu àwọn tí wọ́n gbọ̀ sọ́lọ wọ́n ní Allahu laysa aliyyan Allahu indahum laysa aliyya ọlọ́run ọmọ gíga last week inú àwọn ẹ̀rí dá ahlu sunna tó wá nù kálọ́ọ̀bá ọba àlíyìn ni pé ọlọ́run fi máa yẹpọlọ náà ló máa bó o ní sísọ̀kalẹ̀ ń ṣe rí lọlọ máa ń sọ̀kalẹ̀ ní gbogbo ìdá kan ìdá mẹ́ta àgbẹ̀yìn òwú ní gbogbo ojoojúmọ́ ọkọdọgbà wá sí kóòtù alukọyọ ìmàlá bí anahu azawajala wàhálà sísòló fẹlẹ ìrẹ̀lẹ̀ àfihàn ìyá òsèlú yaqulu hal min ta'ibin fayuqbalu. المسيء طالب للمغفرة مغفرة يجد كريما قابلا للمعذرة يمن بالخيرات والفضائل ويستر العيب ويعطي السائل وقرن وفقت àwọn ẹni rí mú àwọn olùgbà ẹ̀gbà wọ́n ti gba ẹgbà wáwá an kọ́lì màlá aljamaa wọ́n gba ẹgbà wáwá lọ́dọ̀ ẹni tí fi ń lórí jùlọ gbogbo ayé tí ṣe òjíṣẹ́ ọ̀rọ̀ wọ́n gbé bàyá yẹn wá pé bí ánàhó àìzáwájáláwàálá pòdìṣẹ́ ọlọ́run ọba gíga ọba tí ń bẹ lókè gíga. في ثلث الليل الأخير ينزل tẹ́lígbà tí òru bá ti wà ní àyè kẹta tá a bá dá òru sí mẹ́ta tí ó bá ti wá pé a ti wá ń bẹ ní ìdá kan ìdá mẹ́ta ìgbẹ̀yìn òru táwọn afáàní bíi aago mẹ́rin wọn níbi wákàtí sáháwò wọ́n fi ròyìn àwọn ẹni rínú sórọ́tù kínní azariyat kí wọ́n bí asari lásìkò náà náà fọlọ́ máa ń gba àdúrà ẹnìsìn àsìkò wọn ó sì ní oore tó pọ̀ ọlọ́run báyìí ń kọ́ fífòrò fèlà ilé àfihàn àrùn sílò ọlọ́run ó sọ̀kalẹ̀ sí sánmà tó kágun sáyé ní ìdá kan ìdá mẹ́ta ìgbẹ̀yìn òru يقول هل من تائب فيقبل lọ́mọ wá retí lọ́dọ̀ àwọn ẹ̀dá nítàlẹ́ni tó ti sẹ̀mí tó fẹ́ kí n forí ẹ̀ṣẹ̀ jí tó bá sì bẹ̀mí lásìkò sí ìdàlọ́ nígbàtàwọn èèyàn sọ lọ́wọ́ ní wọ́n wá ń retí orí ọlọ́run ní òwò àdìdì lásìkò lọ́bí ọlọ́run bàlìkọ́lá alẹ́ wo sí in tàdà lẹ́sẹ̀ nù in tó ṣe tí ó dá tọ́ lè bẹ̀rẹ̀ lè náwó fẹ́rọ̀ tí ó retí kọ́lọ́mọ bá foríjì yẹ̀dìrìkẹ̀rí máa ń kọ́ bílẹ̀ lè máa ń rírọ̀ pẹ̀lú òkú ọlọ́run ní òrí ọlọ́run ọba rẹ̀ lọ́ba ọlọ́rẹ lọ́ba tí ní ó gbà á padà yẹ̀múnú bí lẹ́kọ̀ọ́rọ́ tí wọ́n lè fọ̀dọ́ ẹ̀yìn ويستر العيب ويؤتي ọlọ́run ọba lásìkò tá a wí yìí téèyàn bá rí ibi dìde bẹ́ẹ̀ lọ gbogbo téèyàn bá ń fẹ́ láyé téèyàn bá fi rí àsìkò yìí fi ibi bẹ́ẹ̀ lọ yamunnu bil khayrat ọlọ́run ọba ó sì máa ṣètẹ́ ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún yàn wal fadail ọ̀pọ̀lọpọ̀ láàlọ́wọ́ máa ń bun àwọn ẹ̀dá rẹ̀ láwọn àsìkò yìí kọ́dà ẹni tí jẹ́ pé àléébù pọ̀ nínú gbóṣe ayé rẹ̀ táwọn yóò ti mọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ọlọ́run àtiwọ́ náà àìmọye àwọn àléébù tọ́lọ́run kàn bọ́ pa má tọ́lọ́run bá ṣì àwọn ayé báyìí ayé ó kàn máa tutọ́ ṣe lára ni lóta àléébù tó pọ̀ dé ẹbí kíkẹ́ náà àwọn àfúrú lò lọ́sọ̀ al والله لو علموا قبيح سريرتي لأبى السلام علي من يلقاني kíbi tí ẹlòmíì tí iṣẹ́ ẹbú rẹ̀ dé wọ́n sì máa rí wọ́n mọ́ lọ dàgbẹ́ sí lára ní walakin Allah satar walakin Allah satar ọlọ́run wá bó ní kálukú ó pa àlébù rẹ̀ bí àlébù ẹ̀sìn bí àlébù ara bí àlébù ìwà tí ò dáa oríṣiríṣi ọ̀rọ̀ ló bá gbòdì lálẹ́mù inú tọ́lọ́run máa ń ṣe inú sí ọlọ́run ni pé ọlọ́run rẹ̀ ti kí ẹni tó lálẹ́bù tẹ́wọ́ sọ́lọ̀ lásìkò yìí tó bá tẹ́wọ́ sọ́lọ̀ pé ọlọ́run mọ̀ sọ́lọ̀ àìbí ọlọ́run dákọ̀ bá ń bo àlébù mẹ́jẹ̀ káyé rí àlébù mi ọlọ́run nínú àdéhùn ọlọ́run lásìkò yìí kò ẹ́ sòrò láìbà wọ̀yọ̀ ọ̀tẹ̀ sáà ilẹ̀ wà ẹ́ معنى ويعطي السائل أسره ويعطي السائل ويستر العيب ويعطي السائل ويستر العيب ويعطي السائل wọ́n kó lè bá jẹ́ pé kí ó lè bá bá fọ̀dọ́ ilé mú níbi ọ̀rọ̀ àkọ́kọ́ àwà fún ní sọ̀kọ̀sọ̀kọ̀. nítorí bí wọ́n ṣe lásìkò inú òṣìṣẹ́ ọlọ́run pé ẹni bá fẹ́ kọ́lọ̀ ń bò ní nǹkan àsìkò náà wọn bóyá ẹni wo tí wọn bẹ lọ́kàn rẹ kí wọn lọ sí ọ̀dọ̀ àná ó sì lè ṣe tí wọn kò sẹ́ni kan nínú olówó ayé tí wọn ń sílẹ̀ kó lóògùn wá gbọ́ pé olówó kan bẹ o ó yà kó kó lawọ́ jù bẹ́ẹ̀ lọ kò ní kó bá dalẹ́gọ́ géètì ni wọn làbá fún wa yé pé àwọn ọmọ ènìyàn máa sábà tilẹ̀kùn orí wọn débi pé tó bá lọ kànlẹ̀ kó wọn láwọn àsìkò kan kódà kó jẹ́ tí máa ń tọrẹ ní òsìdí mọ́ṣọ́ ní ọlọ́hùn yọ̀gọ̀dọ́bù ẹ̀yìn tàbátà sùálẹ̀hù wà bú náyí àdámi hìnà yùsálù yọ̀gọ̀dọ́bù bú àdáma lẹ́rí tó so n ta fẹ́ ló bẹ̀ ni pé inú tọ́lọ̀ máa ń sínú sí ọlọ́run ni pé ọba olùfún kò sí ń tọ́ fẹ́ bó ṣe lè pọ̀ tó lọ́kàn ọmọ ànábì ádámà ní ti máa ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run ó kéré sí ń tọ́lọ̀ lè fún ọ láàfin nígbàgbé hadith yìí táfi gbẹ̀yìn tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí wọ́n ṣàlàyé fún wa pé ọlọ́run ọba Allah wọ́n sọ hadith al-Qudusi law anna awwalakum وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسأل كل واحد مسألته فأعطيت كل واحد مسألته ما نقص ذلك من ملكي شيئا إلا كما ينقص المقية إذا أدخل البحر أرني tó سيسي ṣeéṣe kí يعني èèyàn دا láti ẹni àkọ́kọ́ dẹ́ni ìgbẹ̀yìn kárìjẹ̀nú náà kùnyín ìtẹ́bì kárìjẹ̀nú náà kùnyín kíyàn náà kùnyín kẹ́ni eré yín kùnyín kẹ́ni ibú yín kùnyín kẹwọ́ kó wa ń jọ kan tó lè gba gbogbo yín kó ní kálukú máa wá bẹ ọlọ́run ọlọ́run mo fẹ́ báyìí mo fẹ́ báyìí èmi ò béèrè béèrè àti àtẹ̀tẹ̀ yẹn làmánì. Allah imagine kan wà níwájú Bill Gates nísìn wà ní gbogbo tó fẹ́ láyé nìkan ọmọ bèrè èmi ó bèrè list of cars list of houses list of list list of list tí ò ní mo bèrè wọ́n ni pé ìrẹ̀ntà àti àti òbá tí òbá rántí mi mà kí ẹ wá bèrè ogun tó lè rántí bèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ wá fún gbogbo oníkálukú ní nǹkan tí ó bèrè kò di orí Ọlọ́run ó sì rò bí pé bí Gates lè fún gbogbo Nàìjíríà ní nǹkan tá a fẹ́ kí

gbogbo ohun tó bèrè ọlọ́run ní kò ní dín kankan kù nínú ọlọ́run àfi ká ní aju abẹ́rẹ́ télọ̀ sínú odò òkun aju abẹ́rẹ́ télọ̀ sínú odò kátà kí ni yàmùyàmù abẹ́rẹ́ télọ̀ fẹ́ sí wájú tírélà pé bí kiri kòkòkò omi omi omi mélòó ló mú jáde mẹ́ tẹ bá pè lómi mi bá mi tàkàjá wúzi sómi wà nìyí òní tàbá ní kíníkan tiẹ̀ dínkù nù ọlọ́ọ̀lọ́run in ká níbi irú tí abẹ́rẹ́ télọ̀ ó mú jáde ní omi kúrò nínú odò òkun ni sùnìyàn fi ní fọlọ́nlẹ̀ máa wá lọ bèrè lọ́wọ́ tálíkà lásán tí wọ́n ń pè lówó gbogbo tí ẹ̀ máa ń fẹ́ ní orí ayé àti orí alìkìyàmá ìyẹn ti ti gbọdọ̀ sọ́ra ẹ̀mí ń bẹ àsìkò tá a wí ìmọ̀ ń dìde lóòótọ́ máa ń kírun lóòótọ́ máa ń sí ìyẹn lóòótọ́ ìgbà àsìkò orí ayé nìkan náà fi fi bèrè àmì ìṣòro wọ́n sọ báyọ̀ sẹ́mìn kí gbogbo àsìkò opportunity ti ń sàdúrà ńkọ́ lọ́nàfẹ́gùn vẹ́nsà lọ́nàfẹ́gùn kéde kanáà kò ní bèèrè àlẹ́kìyàmà àsìkò wáyé ẹlẹ́mí láti dára rẹ̀ gbà ìdánisí ni ó lọ ti káàbù wà láìlọ́tọ̀ ilẹ̀ ni wọ́n lè gbé náà fẹ́ fẹ́ lọ́dún yìí kò wá kò rántí kí bí ọ̀rọ̀ fàlẹ̀ jẹ́nà àwọn àsìkò tí Ọlọ́run fún wa tó pè lásìkò rẹ̀ yìí tó bá tiẹ̀ wà lọ́kì láti dìde bẹ́ẹ̀ lọ́ọ́ bẹ́ẹ̀ má jayé nìkan lọ́wọ́ àmọ́ wá kó sínú lísì ẹ̀. Fẹ́lẹ́ ọmọ bá ẹgbẹ́ bí àṣìṣe ọlọ́run. Allah yu'ti dunya liman yuhibbu wa man la yuhibbu. Ayé tẹ́ rí ọlọ́run máa ń fẹ́ ni tọ́lọ́run fẹ́ kí ọlọ́run fẹ́ ó sì bùn láyé. Ó sì lè bùn ayé lẹ́ni tí fún ó gbáyé fẹ́ tí kò fẹ́ al-qiyama la yu'tihi Allahu illa man yuhibbu. Ẹni ọlọ́run bá fẹ́ nìkan ni ọlọ́run máa ń bọ́ wá sí náfẹ́ àtàlẹ́sìn wọ́n náà ní láàrin ẹ̀kọ́ ọmọ sí àdán àsìkò ìgbàdọ̀ wa tẹ́wọ́ sókè ẹ̀ padà nílẹ̀ padà lásìkò ìkọ́ wa tẹ́wọ́ sókè wọ́n dàkùtù ọlọ́run ayé nìkan ló wá bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ nìkan nínú kíyàn gbọ̀ sọ́lọ̀ ni pẹ̀lú nínú kí ni kíyàn gbọ̀ kíyàn tó máa máa ma kí ló kàn kó máa scale of prefect ayé rẹ̀ sọ àdúrà tó bá máa ṣe ní kálíkì á máa pọ̀ lẹ́yìn kí wọ́n ti òjíṣẹ́ ọlọ́sọ fáwọn sàbẹ̀ wípé àsìkò kan bẹ lẹ́yìn tá a bá ti kí wọn tán tá a wà lórí àtàrí àgbẹ̀yìn tá a ń ṣe tá a parí àtàrí àtàrí sálámà níbi lásìkò kan bẹ tí yẹn bá ṣàdúrà mẹ́ lọ́wọ́ àwọn ni ló ṣe máa ọba kan lọ bá nàbí ẹ̀sọ́lá lágbára ni o ni ó ní mi ládùúgbà tí torí pé tó ń bá ní kó mọ ṣàdúrà fún wa bí òun lè lọ bèrè kan tí ó yẹ kí òun béèrè abákùnrin lọ bá nínú kí ẹsẹ fún apẹlẹrẹ inú alukọ yẹn pé àsìkò ń bẹ lábàtí sálámà táwa ní fẹ sálámà tó kù díẹ̀ táwa ká àtàyà tán lásìkò ń bẹ àfàyè tí ṣàdúrà ní àfàyè tí gbà ń bẹ ẹ̀dá kan kọ́ mi ní tí èyí máa wí ẹ̀dá kan tí wọn tán àbí kọ àdúrà yìí kò sáré ń bẹ kí ló àdúrà náà àdúrà wo lọ́la ni ó kọ náà taqabbal minna rabbana samil alim àdúrà wo ni anábì kọ́ Abubakar Siddiq Allahumma inni zalamtu nafsi zulman mi ò fẹ́ kẹ́ pa orí ẹlẹ́mí ò mọ́ kẹ́ ń pa ọlá sẹ́ni ẹ̀ gbọ́ Allahumma mọ́sẹ̀kùsàwọ́ sẹ́ẹ̀kì olóòjúmọ́ ni ẹ wo àdúrà tí ànábì kọ́ ẹwàkàṣìlẹ̀ ní àsìkò tí aṣọ àwọn mùsùlùmí pé àsìkò yóò kọ́ wà ni kò sáyé mẹ́ kò sí ayé ń bẹ pẹ̀lẹ̀húnmà yóò sí sí Allahumma inni zalamtu nafsi èmi náà mọ̀ pé mo ti ṣe àmì lábòsí mo ti kó bára mi mo ti wọ one chance ní ojú ọ̀nà ìkẹ́ ọlọ́run rolman kàfihàn ní one chance ó pọ̀ nígbà mo ti ṣàbòsí tó pé tí ẹ bá ń ṣe lọ́run tadéńtadéńsẹ̀ ọ̀ ń ṣẹ́ra ẹ̀ ọ̀ ń ṣe lọ́run ọ̀ ṣe lọ́run ọ̀ ń mọ̀mọ́ ọ̀ ń lé ara ẹ̀kún ni sọ́lọ́wọ́ sọ́lọ́wọ́ yẹ ọ̀gọ́lọ́run fẹ́ kọ́ má jìyà ni inú bọ́lọ̀ ń sin fún kánàbí kan sàbẹ̀ ni pé ẹni bá ń sẹ lọ́hùn ara ẹ̀ ní sàbẹ̀sì fún ẹni òkì òǹta nígbà tó dọ̀dọ̀ kì í ṣe ó gbà tẹ̀mí ni òun náà ló dára ẹ jẹ́ anábì ní máa wí pé Allahumma ẹ̀yà ọlọ́run ní zalamtu nafsi zulman kathira mo sì ṣàbòsí fẹ́mi ara mi lọ́pọ̀lọpọ̀ wala yaghfiru dhunuba illa anta ṣùgbọ́n ẹ̀wọ̀n tẹ́lẹ̀sẹ̀ bá ti máa rẹ̀ tó bá ti máa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n ní kò ní pẹ́ ní orí ìkúnlẹ̀ mo ti nígbàgbọ́ pé wọ́n náà lọ lè forí jì mí fàgòfèrèlè màgòfèrèta ìbí náà ẹ̀jẹ̀ dákun wọ́n náà ni mo fẹ́ kọ́ fà forí jì ọ̀dọ̀ rẹ forí jì mí máa wá fo méjì forí jì mí nìkan o wà hàmúni tó fi kẹ́kùn torí mo níwọ̀n pé àforíjì rẹ máa mú kẹ lọ́wọ́ bá ń fi kẹ́kùn innaka antal gafuru ẹ wo rìkwẹ́sì sàábẹ́ yìí ẹ wo bá nàbì sí kọ́lẹ́kọ̀ọ́ sàábẹ́ mi tún ọwọ́ olóòbí sọ́lọ́ ọ̀sálá kọ́míládùá tí mà sí àfà sàábẹ́ yìí mọ̀áfù nàbì wa kí á wa inni uhibbuka ya Mu'adh inni mo la tada' dubura kulli salatin an taqul tí o bá ti fẹ́ parí ìrun tí o bá ti fẹ́ parí yóò ti ṣàtàyà tán sí sọ̀látù tán sí ìbọ̀ẹ̀míyà tán tó bá ti fẹ́ pàkọ́ tó parí ìrun má ma fàdúrà ilẹ̀ ìkára wà dúrà tàbí kọmọ̀ ààfù àǹkárẹ́bí tó kọ́lá ó ní ní mo nífẹ̀ẹ́ rẹ̀ wò látàdá àdúgbò kulli salatin an taqul má fi bá ti fi ṣe fẹ́ kí òun tá báyìí àwọn àwọn àwọn bàbá ní dúpọ̀ wọn pé ìgbàgbọ́ kù díẹ̀ kan kọ́ fẹ́ sára báyìí sàdúrà yìí. Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibada. Ẹ bá wa tu owó wà ń bẹ̀ àti ipò wà ń bẹ̀ ayé. Lẹ́bi ni mo tó pa ikọ́ lọ́hùn jẹ́ kí èrè bí jọ ẹlòmíì bẹ tí ààrẹ balẹ̀ máa ṣàdúrà lórí ààrẹ balẹ̀ mí mẹ lásìkò wá sí wọn ní sọ̀rọ̀ àrẹ ìmọ̀ ìmọ̀ ń ṣeré ní ìmọ̀ fàdánù ṣẹlẹ̀ wà burúkú ni ọ̀rá ọlọ́run ìwà tí mo ti ń bẹ̀rẹ̀ ìwà yóò jẹ́ lọ sáré ọtí máa wá ṣàdúrà ọlọ́run lákùn gbà wà burúkú yìí lọ́wọ́ mi ẹ̀wọ̀n bí anábì ti rí pé a ti máa ṣàwọn náfìlẹ̀ lórí kan fáwọn àgbò sábàá mọ̀túnmọ̀ bẹ̀lọ̀ pípé kéèyàn máa ṣe náfíà lọ́wọ́ yẹ kó wọ́n fún mo máa ṣe kọ́ o yẹ ṣe àìtì kìí nílẹ̀ o ó wu ọlọ́run ní iná ìmọ̀ ọlọ́run ni tí wọ́n jẹ àwọn àwọn ẹgbẹ́ ọlọ́mọ náà ń jí pé kàkà ọmọ ń pè àwọn ti sùn lábẹ́ ọ̀sán lóru ọlọ́mọ ń jí pé òun ní mà ni ọ̀kì wọn abẹ́lẹ̀ nǹkan ọmọdé kò já Allahumma inni ala zikrik sọ̀bán lórí ọlọ́run sàánù mi jẹ́ kí n lè máa rántí rẹ̀ dídé wọ ṣókòrèkì wókè jẹ́ kí n lè máa dúpẹ́ fún ọ wọ host ní ìgbà dájẹ́ jẹ́ kí n lè ṣe dada ṣáájú yìí àdúrà tàbí wá kọ gbọ́ àwọn atájá ló mọ̀ tí eré ẹ̀dẹ́ ìsọ́jà ni ìdákọ́ kalẹ̀ kàfíṣà ni ọba kìlókọ́ ọlákóhùn kan sọ fún àwọn ìgbàgbé yòókù ni tí eré náà kọ́ sọ́ṣà ni أدوها كامان وي إميديت لبال السيدة صلاة تتر اللهم إني أعوذ بك من كله بي أو بي قول ما أفضل أه سلام يوم بي اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح هذا هو الدعاء kòkòkò jẹ́rẹ̀ ìdí kòkò kò sí àlàyé ni tí kò sí àlàyé ni a ní ọmọ tọ̀rọ̀ yáyé ọmọ tọ̀rọ̀ yáyé kọ́ ìyìn gbọ́dọ̀ ayé alẹ́bìnrin náà ní ọlọ́mọdé kí á jẹun lábìnrin náà máa ń sàrẹ́ ọlọ́mọdé kí ó gbáwọn ọ̀sán jẹmọ́rọ̀ ọlọ́mọ jẹ́ ibi tó sí wọ́n jẹ́ ikú láyé láyé láìkọ́lé wọ́n jẹ́ gbèrìgbà yìí wá túnmọ̀ yìí kọ́ yíyàn pàdé àánú sàárè ọ̀gá àyà nábì gan fún rẹ̀ fún rẹ̀ gángan ànábì gangan fún rẹ̀ gangan fún wọn àwọn ń bẹ̀ lọ́n kọ́lọ́ mọ́lẹ́ kí yàtà ìjà wọ́n ń bẹ̀ lọ́n káwọn má jíyà lè kìí àmà wọ́n ń bẹ̀ lọ́n kí fìtínà ayé àtàlẹ̀ kìí àmà bá wọn inú fìtínà ayé náà ní kí ẹ má lọ gẹ́gẹ́ wọ́n sọ ohun mẹ́ńṣà rẹ̀ ẹ̀yẹ́sì wọ́n tún wá bẹ̀rẹ̀ lọ́n kí dàjálù tí jẹ́ kó náà lọ da fìtínà ayé kí ewu rẹ̀ má kà. tún tá a fẹ́ mú àwọn àdúrà yìí ni pé kì í ṣe gbogbo ìgbà tí ìyẹn bá ti máa ń bẹ lásìkò opportunity ìbẹ́lọ̀ yá ọ̀rẹ́ kan lọ gbà ní orí kan lọ ṣe láwọn nǹkan láwọn àsìkò orí kan kó máa wá jù kó lè máa tọrọ kámúrì fẹ́ǹsì náà ni ah, lóde kó máa tọrọ ìyàlẹ́bìnẹ́sẹ̀ fẹ́ kọ́lé àìbìnẹ́fẹ́ gọ́fẹ́nsà má lọ gùn yí ò túnmọ̀ ká lẹ́fà àwọn tó gùn ní ọlọ́run yí ò sọ́wọ́n dèyàn jù wọ́ lọ ǹjẹ́ ẹgbọ́nà tó máa lẹ́kẹ́ gùn ní kẹ́ gùn orí àṣàbàrá àṣàkín àṣìráṣìkẹ́ gùn dáadáa yóò ní à ń gùn dáadáa yóò lẹ́ni tí ó gùn so ìtafẹ́ rò ní pé gbàdá ń sàlàyé pé nínú ìròyìn ọlọ́run ni pé tó bá ti dọwọ́ bá ti tó nà zá tó sọ kalẹ̀ yẹn ní kò bí tọ́lọ̀ máa ń ni pé ẹ̀ bá ní dáadáa yẹ fi kẹ́yìn ara gbọ́dọ̀ máa ń tá a béèrè kí béèrè yín pa àlùkì ìyá sì náà máa ń bèèrè nípa ayé kò yé lèsè ìyẹn lè dùn nípa ayé náà níṣẹ́ ló sọ̀sọ́ alẹ́gbọ̀n bọ́sá síbẹ̀ kan àwọn alóṣà abẹ́ kan tí ń banújẹ́ tàbí èyí ti jẹ gbèsè kọjá wàhálà gbèsè sì máa ń ní ó lè bá èèyàn jẹ láyé náà lẹ́yìn wọ́n kọ́ sábẹ́ wọ́n kọ́ sábẹ́ ìṣúmọ̀ náà lẹ́nu wa kọ́ sábẹ́ yìí ní àdúrà kan àdúrà tí subhanallah àdúrà tí ó pọ̀ ni kánàbì kọ́ sàbẹ̀ yìí nábì sì tó bá lè mú wọn wí àdúrà yìí ah, kó o jẹ ogun ayé nígbèsè ọ̀sán ó sì gbọ́ ó gbà nábì gbọ́ ó sì wí àdán ó sì san gbogbo ntọ́lọ̀ wọn ọlọ́run sì wí ìjẹ́ra tó ti gbèdì sàn. so inú téèyàn fi lè rí lè ṣe ni kéèyàn jọ kó ti súnmọ́ òjò náà kéèyàn sì mọ ọ̀nà wo là nábì fi máa sọ̀rọ̀ àwọn problems wọn àdúrà tó yẹ kéèmí ìgbẹ́jọ́ nábì kan fún yẹn kéèyàn sì fi làákàyè sí kálásì ẹ̀rọ bá padà dọ̀bá wọn ní aládùúwà ẹ̀kan náà láti ẹ̀kan náà ni akutan ìwò ni wọ́n tí ó mọ̀ pé ipò tí àwọn òjíṣẹ́ ọlọ́run àdúrà òjíṣẹ́ ọlọ́run àti ìmọ̀lẹ̀ tí ń bẹ́ẹ̀ ọdún àti òwà wẹ́gẹ́ wá kó wúlò fún ọ lásìkò lọ́dún sàlàyé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run fún ọ jòkó ní jòkó mustafid ní jòkó bí pàdánàbì ní bẹ́ẹ̀ jòkó ọ̀nà máa ń yí máa ń mejú máa ń mí ẹnu máa sọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n sọ side talk ní nǹkan máa ń gbé ní àwọn àìlẹ́kọ̀ọ́ sí ìjòkó òjíṣẹ́ lọ́nà àwọn sàárò òjíṣẹ́ lọ́nà wọ́n ní máa ń bẹ ní ìjòkó ànábì ká á ní aláàbò ó sì hẹ́mọ̀ ìlú bẹ̀rù báyìí wọ́n kò bí pé yẹn ń bẹ ní ìjòkó wọn ní fẹ́ẹ̀ máa rẹ́ni sọ́wọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم